اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وزوجاته والتابعين له بإحسان الى يوم الدين وبارك ثم الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ألا الله ولا وبعد الله وإليه وأسأل الله وعليه ومحمد sallallahu alaihi wasallam tí ìtọ́nà ọmọ bá àwọn sọ́ọ́bà rẹ̀ àti gbogbo àti ọjọ́ ajá pẹ̀lú ìlànà ẹ̀ tó sì lọ orí àtìláàmù. Abẹ́rẹ́ wọn àti ìjọlá fún àwọn òkúrú wa àánú ọlọ́run tó kọ́ máa jẹ́ fún wa. Gbogbo àwọn olùkọ́ tí akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn káàkiri kọ́ lọ́wọ́lọ́wọ́ àtẹ́rẹ́sọ̀rọ̀ mú tàbá àtàlùkù dáadáa wọn. Wà wá mọ̀ ọ̀gájọ́ náà tó takókó dáadáa nípa ètò táyé àti tàbíyàmà. Àgbà lọ́sọ̀nà aláwọ̀ ọ̀dọ̀ takókó kọ́ mọ̀ wà pẹ̀lú wọn. Òbí tó láti fi àwọn náà takókó dáadáa bẹ̀rẹ̀ ọlọ́run lọ́sọ̀nà ọlọ́run kọ́ mọ̀ wà pẹ̀lú àwọn náà. Bí ààrin ìtẹ̀síwájú nínú tẹ̀síwò láti ìgbà lẹ́yìn ní àbábọ̀ wá. Láti pé lánàá, omi àìsù àwọn aráyà, eléyìí sọ́lọ́wọ́ àlá, omi sọ àwọn obìnrin fẹ́ wa. lẹ́yìn pẹ̀lú òkòtò ọlọ́run àwáyà iná ó ní ń ṣe papọ̀ máa ọ̀rọ̀ káníyàwó ẹwọ pàtílọ́ọ̀bà àrẹ́sọ láti nípa wá ní ìrìn láwọn wọ̀nyí bọ̀ wá ká lè máa pàtàkì ọ̀rọ̀ ìgbéyàwó nínú ìtẹ̀lé ayé yìí ìgbéyàwó ṣe nǹkan tá a máa fi ọwọ́ yẹpẹrẹ mú kìí sì ṣe nǹkan tí èèyàn kàn wò pé ṣé dandan ni ìgbà tí àwọn ti lọ́wọ́ ṣe ìbá lọ́kọ kí ló ṣe nínú àdámọ́ bọ́nà ti dá wa nínú ètò tí ọlọ́wọ́ bá tó dá wa tó ṣe lórí ètò ìgbésí ayé wa òun náà ní kí ọkùnrin kó níyàwó kí obìnrin náà fún un lọ́kọ. ọlọ́ọ̀bá tó wá dá wa ó wá fi òfin sí ìta lè fẹ́ níyàwó. lórí sọ àwọn lè fẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn èèyàn lẹ́yìn ó bá wọn sọ àwọn òwúrọ̀ mọ́ táwa bá a lè mà nípa ọlọ́wọ́ bá a lè jọ láwọ́ lórí títì láti ṣe bákan náà ó sì yé ká mà yí pé ètò ìgbéyàwó ó bùkátà kí ọkùnrin ó mà yí pé ojúṣe ńlá kan lòun fẹ́ gbà tó bá ti Kí kéèyàn bá wà ní ilé ojúṣe yìí gẹ́gẹ́ bí tí yóò fi ọwọ́ ẹ̀rẹ́ ọwọ́ yẹpẹrẹ pé yóò fi mọ̀. látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àdéhùn ọlá olúwa ń sọ fún wa nínú ayé ilé láti fẹ́ ọmọlábí ó ṣe yí pé ó fi hàn yí pé ọmọlábí ó ti ní àwọn ojúṣe kan tá a máa ń ṣe ó ti ní àwọn ẹ̀kọ́ kan tá a gbọ́dọ̀ sáré lórí wọn pàpà jùlọ nípa owó máàrí àti àwọn ẹ̀kọ́ mi náà tó yẹ ká tó ṣe. nígbà tí a bá káyà ilé lẹ̀ wọn náà bóyá yálà ó ti ń bẹ lábẹ́ ọkùnrin jẹ́ ó máa mà pé bóyá ẹ ń tọ̀ ń tẹ́ lábẹ́ ọkùnrin yẹn tó mà torí bó o ṣe rìnrìn àjò rẹ. ọmọ obìnrin ní ìsọ rẹ̀ jẹ́ lábẹ́ ọkùnrin nǹkan kò ní ilẹ̀ bóyá ẹ fún wa ní pé òun lòun lajú bẹ́ẹ̀ bí ẹrú lọ sọ́ra rẹ̀ jù lábẹ́ ọkùnrin yẹn. ẹjẹ mú kẹkọọ láti mọ̀ pé ó sọ̀rọ̀ ẹ̀jẹ̀ rú. obìnrin tí ẹ̀kẹ́ náwó ìra yín lé ìta àwọn ń sọ níyàwó kíni ìyàwó sẹ́mínọ̀ àbí ìyàwó kòkákólà àbí ìyàwó mọ́ọ̀tì àbí sí àbí ìyàwó sọ́práìtì tó bá yẹ pé ìwọ ló ti fọ́ra rẹ ìyàwó nínú ilé ọkùnrin kan tí ò sí ìyọ̀ǹda kan látọ̀dọ̀ àwọn tó jẹ́ alámòjútó àlámàrí rẹ tí ọkùnrin yẹn bá jáde láyé ọ̀ lẹ́tọ̀ọ́ kó lóko ọkùnrin náà lọ. gẹ́gẹ́ bó ti jẹ́ pípé ẹrú náà kò lè jogún olówó rẹ̀ bẹ́ẹ̀ ni kò lè dékẹ́rẹ́ ẹrú ò lè jogún ẹrú èjogún nínú fẹ̀rẹ̀ Islam ẹrú èdékẹ́rẹ́ ẹrú èjogún nínú fẹ̀rẹ̀ Islam. ẹrú òkè jogún nínú fẹ̀rẹ̀ Islam. orí ilé lẹ́yìn tí wọ́n á ní ìyàtọ̀ wọn náà pẹ̀lú ẹrú lóòlóòlù jogún nínú fẹ̀rẹ̀ Islam. kò sí pẹ̀lú wọn náà tí wọn náà lọ sọ́ra rẹ lórí lọ sọ́ra lẹ́rú pẹ̀lú ìgbésí ayé tó gbé èyí sọ́ra ìyàwó nínú ilé nìkan. ọlọ́run wá bó ṣe lọ́dọ̀ àwọn ọmọ ní bàbá rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí fábílì ìwádìí àti ká ọ̀rọ̀ ọ̀gbọ́nlẹ̀ náà ní máa wà pọ̀ lẹ́sìn ìwé. ẹ̀ẹ́dẹ̀ àbúrò lọ ẹ̀ẹ́dẹ̀ ìgbàgbàmù ẹ̀ẹ́lọ́lọ́ ní káwọn náà tí wọ́n ò rí i. tẹ́bá kò ní ìgbàgbàmù ẹ̀wà tara fi ẹsẹ̀ kan yà sí àwọn àbúrò bàbá wa kan náà bẹ́ẹ̀ lóòótọ́ obìnrin làwọn àmọ́ tòun ti káàdì jẹ́ obìnrin náà tòun ti káàdì jẹ́ obìnrin ọ̀hún àwa ìfojú kéré àìfojú kéré ẹnìkan nílé wa gbogbo wa náà làájọ máa dé pẹ̀lú kíni o pẹ̀lú kájọ inú kolú ká jọ sí ọ̀rọ̀ ká lè kíni o. kàbí tó ra wa létí nípínlẹ̀. torí ìdí eléyìí kò wá níta ọrụ máa jẹ́ ọ̀rọ̀ omi kóòtù ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ náà ni ṣẹ̀gbọ́n ẹ̀rọ bínú ọ̀hún mú mẹ́fà torí ọlọ́mọ tó wá. pàṣẹ wá débẹ̀ ẹgbẹ́ ìsásáfù ló sọ wọ́n dẹ̀ wẹ́pọ̀ ní dáadáa wọn yà á. Ìtúwàlà ọlọ́run pàṣẹ nírọ̀rùn. lọ́sọ̀wọ́n ti sọ fún mi pé ẹ̀dọ́dọ̀ àdúrà tó wà nínú ìlú ọ̀dọ̀ àgbẹ̀sọ̀tọ̀ bẹ́ẹ̀ lọ́gbà ìgbẹ̀mọ̀ ìgbẹ̀ ti ṣe o. Èébè ìṣẹ́ sọ wípé ẹ̀dá tuntun nìkan ní àkájúwà àti wàdí náà. oríṣi eléyìí lẹ́yìn gbogbo ẹ̀ kẹ́ẹ̀kan náà ni o àwọn tó wá jẹ́ bí bí wọ́n máa ń fi ẹ̀lọ́ bá lọ́wọ́ àwọn bàbá mẹ́ta yìí nílé abẹ́rẹ́ wọ́n ń gbé láǹfẹ́ àwọn ẹ̀gbọ́n bàbá èyí tí ń gbé sàdámù èyí tí ń gbé lókùnmọ̀tọ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi pé.

ọmọ ọ̀pọ̀lọpọ̀ òun ṣe lọ́kàn mọ́mọ́ ó ti kálẹ̀ nínú rẹ̀ ṣùgbọ́n ìtọ́ ọ̀dààmú kẹ̀kẹ́ seven up náà lọ́ra tó fi náà ni bọ́ọ̀sì àti náà ni kí ó lọ lọ àbí bá a di tú òun náà jẹ gbogbo àbí ọjọ́ gbogbo yàmùyàmùyàmù ó ti gbé lọlé kódà ọbẹ̀ gbàgbé kó wọ́n lọlé gbọ́nà pẹ̀lú sábà máa lọlé àrùn náà lọ sẹ̀wá má tuntun ké oṣù yìí ṣẹ̀fún oníbèrè òun lè àlùmọ́dàrú lòun àìwọ́ náà máa ọmọ tìyàn mẹ́ o àlùmọ́dàrú lẹ́nu kò rí lẹ́lé oríṣi eléyìí ìsìláàmù fẹ́ ká fúnra wa lé ìsìláàmù torí ìsìláàmù fàpọ́nlé sí wa láàpá kájùlọ àwọn obìnrin. ọkùnrin náà tí ọmọ yìí pé irú tó fẹ́ àbí ọ̀nà tó rìn tó ọgbà fẹ́yàwó irú ẹ̀ náà lẹ́nu ọbára yín lò lọ́nà ọba ní ọlábí ti wà ń lọ káàní àwọn ọ̀nà tó tọ́ láti ìlú kò gbéyàwó ọ̀rọ̀ tó ṣe ayé tó lè ní ìdá tó lè ní sùn bẹ̀rẹ̀ látòrí ìgbéyàwó ṣe kí ni ìgbéyàwó tó lè kí ni o. láti máa fẹ́ra wa nífẹ̀ẹ́ sí ìlànà ẹ̀sìn òun náà ni wọ́n máa dí ìṣe ń jẹ́ ìwà àsìná ni wọ́n máa ti sùn láwùjọ nínú àyà yìí náà á rí ìtọ́jú ọmọ rẹ̀. bákan náà wájú ká mọ̀ pé ọmọ la ọ̀yàtọ̀ fẹ́rù nínú àwọn ìdájọ́ òfin ẹ̀sìn kan. àwọn òkúta iná sẹ́kọ̀ ní wọ́n ti ní ńlá ìrọ̀ máa ń rọ̀ ní. ومن لم يستطع منكم قولا أن ينكر المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فاجدوا لرجالهن وآتوهم أجورهن بالمعروف مؤمنات غير مسافرات غير مسافرات ولا متخذات ولا متخذات أخدان فإذا أخذن من يقين الفاحشة فعليهن نصف على المحصنات لمن خشي لعنة منكم وأن تكبروا خير لكم والله غفور فعليهن ní káfẹ́ ọ̀ káfẹ́ ọmọ alábí ká má fẹ́ àwọn ìrànga nínú obìnrin ó sì kà wọ́n fún wa mo ti wá sọ wa sẹ́yìn pé bàbá bẹ́ẹ̀ fẹ́yàwó láàrin wípé ó bu káàkà owó nínú àwọn ìyàtà àgbà sẹ́yìn nígbà tí ń sọ fún wa ẹ̀tọ́ ni fún ní lẹ́yìn àwọn tá kàfẹ́ wọ̀nyí ẹ̀yìn tó ń kòkòrò tọ́lá wù nínú obì ṣùgbọ́n kí láti fẹ́ láàrin tó pẹ̀lú owó wa láti fẹ́ kò sẹ́ni tó fẹ́ àwọn tó fi náwó títí ìkọyà ń tó ìwọ náà nà tọ́ba tó ní àwọn ìwọ náà wí. ọlọ́run bàbá ìṣọ́ lára ń sọ fún wa ìpè ní wà máa ń la oyè ń fẹ́ sí ní kò ń sọ ó láà. ẹni tí ò bá wá ní kápá lórí ìnáwó inú أن ينكي المحصنات المؤمنات أن ينكي المحصنات المؤمنات oníkápá láti fẹ́ àwọn obìnrin tó jẹ́ ọmọlábí àlùmọ̀kàn náà àwọn ọmọlábí pàápàá jùlọ bí àbáwa nínú kẹfíìr tí wọ́n ti tu wọ́n ní almuhsanat ay alharair alhaba'iful mu'minat àwọn ọmọ alábí lóbìnrin tí wọ́n ti ń fẹ́rú ẹni tí ò bá ní kápá owó méyàn ti fẹ́rù wọn ẹlẹ́rìíga obìnrin pé owó làwọn ẹ̀sẹ̀ bá máa ń fẹ́ obìnrin láti sọ wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtàwọn ọ̀gá àti ń bá bọ̀ wípé ìwọ obìnrin tó lọ tara rẹ lọ́pọ̀ wọ́n ló ṣe rẹ̀ bó ti wù ọ́ wọ́n ló ṣe rẹ̀ ń ṣekúṣe náà ló ti jẹ́ sí wípé kò jámọ̀ kankan lọ́wọ́ ọkọ náà kò lè lápọ̀lé kankan síbẹ̀ kàn ríra nínú ẹ̀yìn ẹ̀ bàbá bẹ́ẹ̀ ti wúra yín bọ̀ láti primary two abẹ́rẹ́ta mo wo kíní kan lórí íńtánẹ́ẹ̀tì ń lò ní àwọn kan wọn láwọn àwọn á ṣe wọn láwọn sẹliféètì ìgbà táwọn ti ń fẹ́ra àwọn bọ̀ wọn láti primary two làwọn ti ń fẹ́ra àwọn bọ̀ àwọn ti tún jọ lọ secondary two kan náà abẹ́rẹ́ta secondary làwọn ti wá pín ìfọ́tò òṣìṣẹ́ àwọn ti ń fẹ́ra àwọn nígbà wá jáde yunifásitì tó bá lóko parí lẹ́yìn òwe ọ̀sẹ̀ tẹ́ à ń rọ̀ kẹ́rù wà nígbà lóde lọ láti sábàárì kù títí wọ́n ti wá parí yunifásitì lẹ́yìn wá parí yunifásitì náà lẹ́yìn bí ọdún lẹ́yìn bí ọdún mẹ́rin ni wọ́n tó wá láwọn hùkù ara wọn kílẹ̀ hùkù wọn kí ló bẹ́ẹ̀ hùkù ara rẹ̀ wọn kò sí kankan tó hùkù wọn. Ẹ ti ṣe gbogbo ìranù gbogbo ní kẹranù pátá lẹ ti ṣe kò sọ pátá ẹ fẹ́ dá sí ẹ níjọ wà báyẹn ṣéṣù ọmọ ní tẹsí lórúkọ ṣéṣù fẹ́ náà nìyẹn ọ̀nà tó yá láti ṣéṣù oníyàn mú nìyẹn ẹjọ́ wá bọ̀ láti primary three primary three primary four primary five ọdún mẹ́ta ẹ lọ secondary school ọdún mẹ́fà ọdún mẹ́sàn-án yunifásitì kájẹ̀ pé kọ́ọ̀sì tẹ́ ẹ tó ìjọ ọdún mẹ́rin náà lọ ó di ọdún mélòó ó di ọdún mẹ́tàlá ẹ̀kọ́ wá lẹ́yìn ìgbà yẹn ọdún mẹ́rin tó fẹ́ lẹ́sẹ̀ tìjà ọ̀rẹ́rì kan ọkọ sáàbù ọ̀yàwó náà sáàbù ọdún kan ọdún mẹ́ta ẹ̀dùn sẹ́tù ìgbà yẹn tó wá wọ́ra yín wọlé tó ló kù mọ́ ẹ̀jọ́ wá nílá yín láti náà wọ́n nílá o ẹ̀ wá lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ kékeré o ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ tẹ́tíkà sí kankan tó tẹ́tù mọ́ gbogbo ẹ̀dí ìdàgbọ́ rẹ̀ ẹ̀kọ́ tẹ́tù mọ́ gbogbo ẹ̀dí ìdàgbọ́ rẹ̀ ẹ̀dí ta gbogbo ẹ̀rù ẹ̀dí ta gbogbo lẹ́yìn ogun gbogbo ẹ̀rẹ́ ti bàjẹ́ ojú kankan tó tẹ́tù mọ́ ìlú ẹ̀dá àwọn ọmọdé ń darí sí òjòkó yóò dúró bó ti ẹ̀jẹ̀ dúró ọlọ́wọ́ àmọ́ tó bẹ́ẹ̀ náà máa ọmọ gbọ́gbọ́n tẹ̀ ń dábì tí ń jẹ́ sábàbí tó ní òbí ìṣó sára ọ obìnrin ọ̀hún gbàtẹ́lẹ̀ jọ wà lójú ọ̀nà ń tó nìyí ẹ òfin ọba ẹ ẹ tẹ̀lé ọlọ́run ọba àlejò ọlá ń sọ fún wa ó ní ń la. àbáwá ẹ̀ tọ́lá ìmáàna sáàtì wà kúndùrọ̀ yẹn ni ìgbàláàyè owó téèyàn ná láti fẹ́ obìnrin agbára téèyàn ní ní ìní owó lọ́wọ́ téèyàn lè fi fẹ́ obìnrin ọlẹ́ni tí ò bá ní nínú yín láti lè fẹ́ ọmọlábí tó bẹ̀ fún ọmọlábí òpọ̀pọ̀ àwọn obìnrin òpọ̀pọ̀ o ìwọ̀dẹ̀ rí rà wàhálà rẹ̀ kò tún ẹ wọn láàmú ẹgbá wọn láàmú àwọn obìnrin ọ̀pọ̀pọ̀ náà nípa ìdèjì náà obìnrin òṣìṣẹ́ ọ̀pọ̀ ṣíṣe kẹta nílẹ̀ bẹ́ẹ̀ náà. bákan náà sábà wa ètò kẹtì wọ́n tún mú àwọn ìtumọ̀ kan wá tó ṣe ń pé alẹ́kópa nínú àwọn tí a tẹ̀sí nítumọ̀ bọ́ọ̀là wọ́n ní látọ̀dọ̀ àbáwa rọ̀bíà àwọn ní àtàwọn wọ́n ní òde túmọ̀ àlẹ́ àwà ìfẹ́ yàní yẹ́ntì òlè amọ́ta ìdáadáa àwáwù yá rẹ̀ nìyà. ẹni pé wọ́n ẹni bẹ́ẹ̀ tó bá ti jẹ́ sí wípé tí o bá ti ní tọ́wọ́lá ìfẹ́ ọ̀rẹ́ nìkan kò nífẹ̀ẹ́ ọ̀rẹ́ nìkan máa ìfẹ́ láti fẹ́ ọmọ alábí nílẹ̀ yóò padà sí èyí tó tẹ̀lé tọ́nà ọba àdìgbò láti fàmí máa máa làdájú rẹ̀. kò lọ fẹ́ nígbà náà ẹni tí ọba ti lówó lọ́wọ́ tó lè fẹ́ ọmọ alábí kó lọ fẹ́ rú ẹni tí ò bá ti nífẹ̀ẹ́ láti fẹ́ ọmọ labí kó lọ fẹ́ gbà náà. nínú àwọn ẹrù yìí tí wọ́n jẹ́ ẹni tó gbọ́ náà wọ́n gbọ́. Ọlọ́run ọba ọba àlejò òun lọba tó nímọ̀, nímọ̀ òdodo. pẹ̀lú gbogbo àlámà yìí ní gbogbo ìgbọ̀gbọ́ yín èèyàn lè jáde kó pèrè ní nǹkan kan báwọn èèyàn ṣùgbọ́n pàpà pàábótọ̀ ń jẹ́ bótọ̀ ń ti jẹ́ gangan ọlọ́run bá ọlá ló mà. ọlọ́run bá ọlá. òun ló mọ títàgbọ́ yín bó ṣe rinlẹ̀ tó òun ló mọ kọ̀ọ̀kan yín àwa àtàgbájọ́ lórí gbangba ìyẹn náà bá lè sọ lánàá ń sọ fún wa yẹn. wọ́n tó ní kápá láti fẹ́ ọmọlábí fẹ́ ẹrú wọ́n tó sì ní kápá láti tó ọmọlábí tọ́wá lẹ́rù ló fẹ́ fẹ́ gbogbo ẹ̀ náà tó pamọ́ wọn náà. ọlọ́run bàdé sọlá òun ló nímọ̀ nípa ìgbàgbọ́ ọmọ ẹ̀mí àti gbogbo ìṣe yín pátá. lẹ́yìn tó ṣe wípé ọlọ́run bàyí náà òun ló nímọ̀ nípa bí apá kan yín fẹ́ ti ṣe ju ayé lọ sí ọlọ́wọ́ báyìí náà ló nímọ̀ nípa ẹ̀. ọlọ́wọ́ bá ọba àlejò ọlá ó tún sọ fún wa nínú àṣẹ ìpele bàbá fẹ́ obìnrin yálà ọmọlàbí abẹ́fẹ́ ni abẹ́rú ni. فانقلوه سبيل عليه وعنقلوه Nínú àwọn tó jẹ́ ṣùrúdú tí ákìlì nìdá òun lélẹ̀ ìwà láì fẹ́ obìnrin ẹgbà ìrọ̀dá lọ́dọ̀ àwọn tó bí ẹ̀rí. owó tó bí ìyàwó coca-cola ìyàwó seven up ìyàwó malt and ìyàwó sunrise òun náà nìyẹn nígbà tí èèyàn bá ti gbàyọ̀ǹda lọ́dọ̀ àwọn tó bí àwọn àbá àmọ́ wa pè ní pẹ̀lú ọ̀rọ̀ àdẹ́sítọ́pọ̀ bá wa lè wọ̀ sẹ́lá nǹkan mo lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ń pè ní ìrànẹ́bí gbogbo mọ́sẹ̀ má fi ara wọn nínú òfin ẹ̀sìn wa òun ló rọ̀ lọ́rùn láti má máa dé òun sì gbà láti má dé àmọ́ àwọn ọ̀sán bẹ ó kọ̀rọ̀ fún un díẹ̀ ìrọ̀lọ́ àrí ànẹ́bí rí ànẹ́bí báwọn tọrọ ìyọ̀ǹda tàbí kò fún un láàyè kó mọ́ máa jẹ́ kó jẹ́ pé wọ́n yọ̀ǹda òun kóhun nìkan nínú ẹ̀sìn kó wọ́n máa ṣe àwọn ìlú abẹ́rẹ́ ni ó ní gbogbo ẹ̀ lọ́rọ̀ lọ́rùn máa ṣe rọ̀rùn lọ́rùn gbogbo ẹ̀ rọ̀rùn lọ́rùn ìka lọ́rùn náà ní ìsìn náà ah! ojú wọn má rí lójú wọn bá rí yọ̀bẹ̀ mú mú tuntun rẹ̀ kó ẹ̀rọ kọ́kùnrin ní ìrìnàjò má rí obìnrin ọba ná lórí ti ọ̀nà ògbésí ayé táwọn ìlú ń gbé nìyẹn gbogbo tí wọ́n bá ní òun ni wọ́n lórí obìnrin yẹn tí ó lè gbà ní ìlànà sọ bá lẹ́yìn ẹgbẹ́ra lẹ́yìn òní lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run láti ìbílẹ̀. àlẹ́ wa ni tó wọ́n bá tẹ̀ ní fóun tó sọ nǹkan pẹ̀lú rẹ̀. ìbẹ́ẹ̀ tó níyà wọ́n níbẹ̀ yìí. ìyẹ́ yóò ti arákùnrin kan wọ́n lọ sí ìsìnà pẹ̀lú ìyá o òun ò ní fààyè bẹ́ẹ̀ lẹ̀ kẹ́ni ọmọ sí ìsìnà ìyá o. ní lára àwọn olóhùn bímọ bẹ̀rẹ̀ àrẹ́bìnrin bóòlù wa rí sí ọkà ọkùnrin ká ọmọ tuntun náà pẹ̀lú ọmọ rẹ̀ kálukú lè dẹ́wọ̀n lọ́rùn àrẹ́bìnrin tó bá ti lè jẹ́ sí kò lè sí ọlọ́run tó bá jẹ́ kò lè sí ọlọ́run àwọn tí wọ́n bẹ́ẹ̀ máa bá lè sí náà wọ́n já ẹnìkan làwọn náà jẹ́ ìmúlùsọ́mọ́tí wọn náà lọ́wọ́. àwọn tó lẹ́nu láti ṣìnà lóbìnrin wọn náà ìyàwó ẹnìkan làwọn náà kò ní jọ́kọ wọn náà lọ́rùn. àwọn ọmọbìnrin tó lẹ́nu láti ṣìnà yẹn ọmọ ẹnìkan làwọn náà kò ní já wọn náà lọ́rùn. nítorí ọba àlejò lábẹ́ni ẹ̀mọ́ ti ṣìnà rẹ̀ náà. ọlọ́ọ̀bà kúrú Nínú àgbọ́yé Júmúlá ọ̀rọ̀ yìí, lọ́rọ̀ ọba àlejò ọlásọ ní ayẹ̀ yìí. Náà Mùsùlùmí bá lè lò ó bó ti tó àti bó ti yẹ. Káàrí wípé àwùjọ owó ga nínú àwọn tó lè fún àwùjọ wa òun ni ká lo àwọn ayẹ̀ yìí dáadáa.

kódà ọ̀yà ss1 ẹlòmíì ss class ni ẹnìkan ti tóbi rìn bìnà bìnà bìnà bìnà lòun kó ní ká òun ṣe kíni òun kó oyún kíni sí bìnà bìnà bìnà bìnà rẹ̀ oyún ti ń kó káyìí ibẹ̀ ló ti ṣe kíni ló ti fún ẹ lọ́kàn ló ti wún ẹ lọ́kàn bẹ̀ ọba ni oyún. ìjọba mùsùlùmí bàbá sì ti ní pílánì fún ọmọbìnrin yẹn dáadáa o pẹ̀lú òkú ọlọ́run fúnra kẹ́kọ̀ọ́ rẹ̀ o wọ́n bá ti parí báyìí wọ́n bá ti wọ ọlẹ́lẹ̀ báyìí pẹ̀lú òkú ọlọ́run àbá ti rí ọmọ dáadáa tó jẹ́ ní eré ọ̀fẹ́ ó sì máa wù rẹ̀ lọ pẹ̀lú òkú ọlọ́run pàtó máa sanwó iléèwé rẹ̀ ní ìníjà ló kọ́ lọ́nà pẹ̀lú bàbá ti ń pílánì tó ń pè tó wù ní kó o ṣe wàláì tó kù mí àwọn ọmọdé wàláì pẹ̀lú tó wù mí kó dé nọ́ọ̀tì mọ̀rẹ́ kó dé nọ́ọ̀tì mọ̀rẹ́ kó lọ rí ìdílé tó kú ọ̀nà òdì nọ́ọ̀tì òun náà gbé bàbá ẹ̀sìn ọlọ́run jẹ́ ká yé pẹ́ ọmọ ọ̀nà agbáàrẹ́ kéréje tó ní kó ti lé mélòó ni iṣẹ́ ìfẹ́ fún ọpọlọ àwọn ọmọ àwọn ọmọbìnrin. sábì sọ fúnra wa náà tí àwa bàbá bàbá ṣe lágbára bọ́lọ̀ bá ṣe kẹ́ wa ká tọ́jú àwọn ọmọ wa lọ́mọkùnrin lọ́mọbìnrin tí ò fi ní jẹ́ sí wípé ìyẹn lọ́pọ̀túnítì tí ó lò àtàkéjì tí ó lò látara àwọn ọmọ rẹ àtàkéjì lọkùnrin nílò alájọ àwọn ń gẹ̀ẹ́sì làkáàkiri àdúgbò tí ìjọba ti ń gbádùn ayé ẹ̀ bàbá ọ̀pọ̀ sí ilé fàájì tó jẹun tó wù yóò mú tó wù làwọn ọmọ òun sì rí tó dáa jẹ ó wá fèsì ìyẹn ní ara bí wá sọ́dì lóbi kó sọmọ rẹ lórí. lọ́ba ti pé ọmọ kọ̀ńtẹ́nì rẹ mọ́ nígbà bá lè fún lówó nígbà bá lè fún lówó kò béèrè rẹ mọ́ ọmọ ní láwọn ọ̀nà fún lówó lọ́tọ̀ ọmọ ń ra aṣọ tó wù ọmọ ń lo bàtà tó wù ọmọ ń lo fóònù tó wù. nígbà tí wọ́n tó o ní lẹ́yìn tó jẹ́ ojúṣe tó yẹ kó o ṣe tó o ṣe ó bá lóun kan tí o ti tó lò nígbà tó ti na tẹ̀sí ta ó ti bẹ̀ẹ́ lò. ọmọ tí o ti tó lo fóònù pàápàá jùlọ ayé fóònù. ẹlòmí tó ma máa wá pété ayé òun làwọn tó ń lò lọ́wọ́ ẹ̀ tó pọ̀ màkà òdì fóònù lò hàn. àpèjúwe táwọn máa mú wá òun ni wípé sẹ́ni tí ọ̀mọ mọ́tò wà kó sí àárín àti ẹgbẹ́ kọ́kọ́rọ́ lọ́wọ́ tí bá para ẹ̀ yóò ṣe kéde yóò pààyàn yóò pààyàn bọ́rọ̀ fóònù náà ti rí nìyẹn wọ́n tó ń lò tí wọ́n gbà tó lè rò kó tó lè kọ́ta ara ẹ̀ wọ́n náà mọ bàbá ọ̀dẹ́ alọ́gbà mi láàrin ibi tí mi nì tó ti padà ó sì ń jẹ lọ náà yìí ọ̀ká tó lè ké tó lè lé náà wù ìyá àkọ́kọ́ tiẹ̀ náà wù ó tún lákẹ́ ó tún wo tiẹ̀ náà wù tó gbọ́n tó wù lọ ó tún parí lọ ah, ọ̀rọ̀ mi tún lé yóò ah, ṣé òkè ní kàró tó kún tó fi ṣe rọ́ọ̀tì yìí àsìkò wa lọ mọ́ lọ́wọ́ tí wọ́n làwọn abẹ́ sọ pẹ̀lú ọmọ tó wò tiẹ̀ ní nípẹ́ẹ̀sì kankan nínú yẹn oníhòòhò ni wọ́n kọ́ wá fún kóṣèṣẹ́ ẹ lè tún lóòótọ́ ọmọ mọ̀ wọ́n rí wò díẹ̀ tó kílìkì lórí yẹn náà yóò tún gbé mi wá tó kílìkì lórí yẹn yóò tún gbé mi wá torí ìdí eléyìí ara yàtúbẹ̀ yẹn ni ọmọ tí ó lè pè nǹkan tí òbí tó lò tẹ́lẹ̀ kó ara mánéjì ẹ̀ ṣùgbọ́n látara ìtọ́jú ẹ̀ ó padà bọ́ sọ́wọ́ ọ̀bọ̀dá ti ní láti hù máa ń rù àwọn ni ẹgbẹ́ obìnrin bá fẹ́ pẹ̀lú àwọn tó bí bá ẹ má lo láti fayọ ọmọ ọlọ́mọ jẹ́ bá torí pé àwọn tó fi wọn ò tọ́jú ẹ̀ dáadáa àbí wọ́n ní financial challenge wọ́n ní financial problem ọlọ́wọ́ á bọ̀ àṣírí rẹ níwọ̀nba ètò ẹ̀kọ́ fi ràn wọ́n lọ́wọ́ kọ́ gbalada kódà tó máa ń ṣe dáadáa kọ̀ ẹ̀kọ́ yẹ kọ́ ọmọ ló pè bàbá tó fi gan ni ó pè kí àwọn olè padà jẹ́ pé wọn náà lọ́ padà fẹ́ àbúkò ní jẹ́ pọ́n náà ọ̀nà ìtọ́nà wọn fẹ́ òun lẹ́gbà orúkọ òun kọ́ ọmọ rẹ̀ lówó lẹ́yìn kó o dé bàbá ọmọ tí orúkọ ọmọ ọ̀gọ́rọ̀ tí bàbá lẹ́nu máa ń lé ó padà wá yá ẹ padà fúnra yín lóyún àdúgbò tí ẹ̀ tó yún náà ṣùgbọ́n gbà tó yá bàbá padà ti kọ́ bá yí pé ìwọ ló ṣe kọ́ ọmọ ìyọ́ gbọ́rọ̀ tóun lẹ́nu máa ó padà wá tọrọ kọ́fẹ́ bàbá yòó ní yọ ní ti kọ́fẹ́ àbí ìtò ti jẹ́ni kó yúndé náà ni tó wò tiẹ̀ ní financial problem ṣùgbọ́n tó ti rẹ̀ o ti kó nǹkan sí lórí o ti rí advantage kan lò pẹ̀lú ẹ̀ bóyá ọmọ ọkọ nílẹ̀ sí òun ló fi ta wọlé ṣe à wọn náà wọn náà mà ní nísù náà àwọn ẹgbẹ́ mi náà mà yìí pé kódà níbi tí ọlọ́run fún mi lẹ́kùn yẹn dé ṣàyẹn à.

lórí ilé eléyìí látara bẹ́ẹ̀ bàbá fi sí bá wá bàbá yìí pé láéláé bẹ́ẹ̀ bá fẹ́ra yín ẹ̀ ní pẹ́gbèsè ayé ẹ̀ ní pẹ́gbèsè ayé láàárọ̀ bílẹ̀ ni mo ti gbọ́ tọ́lẹ̀ yẹn bàbá òun ẹ mà wá gbé náà ẹ mà lé ó ti Orí ìdí eléyìí, ẹ bá fẹ́ obìnrin ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda àwọn tó bí wọn, àwọn tí wọ́n láṣẹ lórí wọn ni ẹgbà yọ̀ǹda lọ́dọ̀ wọn. Ẹ ti bẹ̀rù Ọlọ́run. Ìtọ́jú mi lọ́dún kan. Ẹ̀ka yẹn mò ń sábà máa ń sọ dáadáa láti lè ti tẹ̀lé ọ̀rọ̀ nígbà tá a bá dé ibùdó àyàbá

àwọn ọmọ tẹ́gbọ́n ọ̀kálẹ̀ èmi lọ́jọ́ ọmọ wa àtọ́kọ̀ àtìyàwó ṣùgbọ́n ìyá ọkọ èèyàn dáadáa ní ọlọ́run bá tẹ̀lé fún dáadáa ọlọ́run wa tún ṣe èmi náà tún ní prógámù kan níjọ́ yẹn ọlọ́run bá ti dáadáa fún ọdún ọ̀fẹ́ yìí èmi rẹ̀ ọjọ́ náà ní ìgbà tó bóun náà bá ń yọ ọ̀rọ̀ yóò lè máa bẹ̀rù mi. ẹgbẹ́ wájú tó dáhùn yẹn níjọ́ náà tó wà nímọ̀ ni wọ́n pè é pẹ̀lú ìfẹ́kọ́ lọ rẹpẹtẹ nílẹ̀. àwọn àbá àbáwọn àbá àtàkẹ́ níjọ́ náà lọ́hùn àwọn bàbá yìí ń jẹ́ ẹ̀gbọ́n bàbá ìyàwó. wọ́n ti wá rí i pé ilé tí wà wọn ṣéèkì mo ti wá. Àgbẹ̀kọ́dà ìlú náà ni ọ̀gá àgbà ń lẹ̀ pẹ̀lú. Ẹnu àwọn tó ń ti gbọ́ pé ilé tí ó dárò sí náà lọ́mọ àwọn ń lọ. Lọ́dọ̀ àwọn bàbá ti kú orí ìpínlẹ̀ yìí. Wọ́n tún ṣàdúrà fún ọjọ́ náà kọ́lọ́kọ́ bàtà ní kú dáadáa wọn. wọ́n wá ń tọ̀ ewé ní táwọn ṣe nínú ètò torí wọ́n ti tàwọn lórí pé mo tún níbi tí tó lọ. mo ní ìrò pé kò ètò rẹpẹtẹ kankan òsì náà bàbá lẹ́yìn kẹ kẹsì wáàdì kẹsì ṣàdúrà báwọn ọmọ báyìí wáàdì báyọ irú wáàdì náà ni wọ́n tò gẹ́gẹ́ bí ìjọ bàbá ní wáàdì náà kọ́ o àwọn ẹ̀sẹ̀ fẹ́ fi áfíìsì náà ni mo ní pàpà.

àwọn ti ṣe é bọ̀ tí wọ́n fẹ́ ṣe ọ̀fíṣíálì wọ́n lè tuntun ṣe. ọ̀rọ̀ yẹn bá ta sára yẹn bàbá ní ẹ dákun ìyẹn àfáà náà láti ṣé tẹ́ńpárì nìkan wà ní ṣáàtó padà wá ṣe ọ̀fíṣíálì. mo ní à ẹni wọ́n sọ yóò yí ọ̀sọ̀ yìí dàbí lọ nínú mi bàjẹ́ bí ẹjọ́ náà. mi ò lè mẹ́tù lọ bí mo fẹ́ lọ mẹ́jọ náà mo padà lọ́bẹ̀ náà o mo ní ìdánilẹ́kọ̀ọ́ kan kíkan náà ìjọ náà náà ni. àmọ́ ìyẹn káṣí má ni mo padà wá mú nínú àwọn lálẹ́ kí n ti lè rí ibi a máa súnà náà yẹ ká ṣe orúkọ náà làwa náà súnà náà sì ni èyí lè ṣètò ayé fáwọn òfin ní bàjẹ́ mẹ́ni lọ́wọ́ àmọ́ àwọn kẹ̀kẹ́ ń bẹ tá à ń kásá yóò yẹ ká kásá ó lọ pé àìsàbọ̀yé náà ti ṣe wọ́n wá lórí wá wá. gíráàpù bàbá bàbá lẹ́sìn báńdéjì ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà nígbà yẹn pàtìsẹ́ yẹn náà pàtìsẹ́ áfíìkù náà nìyẹn. introduction rẹ lọ sí ọ sí áfíìkù màmí mọ́ àárùkù rẹ lọ sí láàrin ara yín sí ìyàtọ̀ wà lórí pe bàbá ìyàwó náà, bàbá ìyàwó ti pa àbá ni àbá yẹn ẹjẹ bá ẹ bá ń pè wá ń bọ́ àwọn àbá ilẹ̀ ti ṣe áfíìdù tẹ́lẹ̀ báyà ó ní rárá o bàbá tó lọ wókè báyìí bàbá ní rárá o àti ìdẹ́gbẹ̀rẹ̀ kẹlẹ́ yìí o àgbà áfíìdù kankan o ní òun ní báyìí ẹ jẹ́ kí nǹkan máa fi dà táwọn èèyàn ẹ kàn máa máa àbú ọ̀rọ̀ nìkan àkọjá pé àbú kàdìdì nìkan náà rárá o àbú nìkan ò ti wá o. ẹ nígbà tí bàbá lóun ti fi bàbá ti bàbá ti àti ní bàbá jọ náà wọ́n ti gbà wá wọlé nígbà tí gbà wá wọlé rárá. ní lára káà fi pàtàkì ti ń jẹ́ sígà sígà tó lè hákìlì ó gbọ́dọ̀ wá bẹ̀. èyí náà tún fẹ́ fi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ẹ lọ bí nìká mi ẹ ní ẹ ní síjà ákìlì nìká ẹ kàn gbọ́ pé ọjà iná àti iná so náà nù ìdíjákọ̀ òṣó ìdíjákọ̀ òṣó nígbà gbọdọ̀ jáde lọ́dẹ̀ ń tọ́jú ẹwà yìí ká mú ọmọ obìnrin pẹ̀tọ̀ ọmọ rẹ̀ yìí yálà àbí ipò kódà ó lè jẹ́ kò yá ọmọ lè fi ìyá rẹ̀ lọ́kọ nínú sàlámùdà ọmọ ìyá yẹni pé ẹ̀gbọ́n ló jẹ́ fún ni àbábùrò ló jẹ́ fún o tí ó yóò yóò gbẹ pé ẹ̀gbọ́n mi mo fi wọn lọ́kọ lẹ́nu nígbà tí ọba sí bàbá mọ́ tó yẹ pé ọmọ ìyá yẹn lọ́kàn kódà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà àwọn akẹ́kẹ́ wọ́n jẹ́ èèyàn kíyèsí ọmọ ìyá ó sì ní láì nínú màdáìbò lè sí àtẹnu mọ́jábọ̀ ọ̀kan náà àwọn àbá kódà lọ́pọ̀lọpọ̀ gẹ́ ju ẹni tó jẹ́ ń sùn gan lọ. ó lè jẹ́ àbúrò ìyàwó ó lè jẹ́ ẹ̀gbọ́n ìyàwó ó ní láì lórí kó fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kọ ju ẹni tó jẹ́ ń sùn lọ. ìyá wa sọ ìyá àti kẹ̀dá bá mẹ́lẹ̀ wò ó wípé ní ká àwọn rẹ́sìpẹ́tẹ̀ tó bá kù fún ní nípò bàbá ni ọ̀tọ́ rẹ́sìpẹ́tẹ̀ tó kù fún nípò bàbá ẹgbẹ́ títa bá lé ọ ọmọ yìí pé èèyàn wálé torí di eléyìí a ti lọ òun ni wípé fídàtò là á fi nì ẹgbẹ́jì á máa jù ú tẹ̀mọ́ níbi pa fẹ́ ṣe ìyàwó bàbá ìyàwó ẹni tó wà nípò bàbá fún ọgbọ̀dọ̀ fẹ́ kó fi ọmọ òun láyé tẹ́ni tí wọ́n lọ látòlí lọ mo mo ti di ọkọ lágbájá tí ọmọ ẹgbẹ́ ìyàwó mi látòlí lọ. Ìgbà ló àdúrà tẹ bá fẹ́ ṣe ní ìbámu ìlànà súnà Torí ìdí eléyìí, ẹ lọ ẹnì ẹ àti wọ́n ti gbà á wọlé náà àti náà ẹ mẹ́jọ máa dàrú papọ̀ o. ẹ fẹ́ obìnrin pẹ̀lú kẹgbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn tó bí wọn. Iṣẹ́ ti gbà mí ẹnì kẹfẹ́fẹ́ káwọn tó fi táwọn yọ̀ǹda burú nítorí àwọn ìdí kan díkejì. Lọ́wọ́ bá ti kádàrá bí wọ́n yọ̀ǹda fẹ́ẹ́ ti gbogbo àwọn ọ̀nà lẹ́sìn ọwọ́ sí fún ọ̀bá ti gbà sílẹ̀ ó lè jẹ́ sí pé àìfẹ́ra yín yẹn oore ni fún wọn náà àìfẹ́ra yín yẹn náà oore ni fún ọmọbìnrin náà torí pé ìgbà mi máa bẹ kí máa wú ní lọ́wọ́ kádàrá tó sì jẹ́ pé àìkádà rẹ̀ rẹ̀ oore náà ló ti fún yín. ìwádìí mo wá sọ fún pápẹ́ náà wọ́ọ̀rì ilé báyìí bá ní ìrìn ní sẹ lójú rẹ̀ máa dẹ̀ fẹ́ ọ̀sẹ̀ yẹn abẹ́ni yóò wá lọ lé ní ìkúrin lórí bàbá ìyàwó ẹ̀ òun kì í lẹ̀ ní ọ̀hún ṣe kẹ́lẹ̀ òun kì í lẹ̀ ní ọkọ ọmọ tiẹ̀ náà ti rẹ̀ fún ọ̀nà. ọkọ ọmọ tiẹ̀ náà ó ó ti rẹ̀ fún ọ̀nà. wọ́n ọmọbìnrin náà tó yẹ̀ wò pé ojú yóò fẹ́ ojú yóò fẹ́ kò wá jọ gbọ́rọ̀ táwọn tó fi ọ lẹ́nu má lẹ́yìn tó ti jẹ́ fáwọn tó fi ọ yìí náà àwọn náà ti kọjá la lórí kí lọ́lọ́run kí lálẹ́ ti lọ ó láwọn àkíyèsí kí wọ́n fẹ́ pè ọ sí sí òfurá sí. ẹ̀mọ́yé ẹlẹ́tàn ìyàwó ẹlẹ́tàn ọkọ nígbà wọn bá tẹ̀wádìí kókó náà. ebi ti rí rí lábẹ́rẹ́ ká kọ́dà wọn àbí ákìlì nìka rẹ̀ gbọ́dọ̀ tukun náà máa láti nìka àná ọ̀pẹ́ mo bá tó fi àwọn ilé wọn ìkọlù kan mo bá tó fi àwọn ilé wọn tí wọ́n á máa ti ìyàwó kò ní lè jáde inú tẹ́lẹ̀ nígbà náà padà wá kọ́ máa dùn pé. àti báwọ̀ rajà lọ́kọ́ tí yorùbá bá ní báwọ̀ rajà ìyẹn ni wípé irọ́ ló sílẹ̀ ọ̀parọ́ mu ni wípé ẹ̀fọ́ ló ti sílẹ̀ ẹ̀yin wọn náà tí wọn náà wá wọn náà tí wọn náà wá ọlọ́run tó gbó káàkiri sísúrú lérí ọ̀bọ láàmú tàbí. rárá o àwọn ò lè tó ṣubú léré o ọlọ́run tó gbó làwọn á dá bí sí o pẹ̀lẹ́ ó sì ráwọn tí wọ́n náwó ìwọ náà ni wọ́n parọ́ bọ̀. ló sọ fún bẹ́ẹ̀ inú ìyàwó náà dùn ẹ̀ka ẹ̀yàn ọ̀pẹ rárá ló rí sí ní kọ́ńtà kíákíá wọ́n ti dìgbà bẹ́ẹ̀. bọ́sì ọ́ ìyàwó ní ẹ̀ lọ sí ẹni láti fún mi ní àwọn ìfẹ́ àwọn lífù díẹ̀ kan mo ba lífù gbogbo mo ba lífù láti fún mi káyẹn àbújọ gbádùn ara wọn látọ́ pàdé ìyàwó. wọ́n wá yá gbogbo tí wọ́n bá bílọ̀ nígbà wọ́n náà dá bó ni kò sí àmọ́wọ́ rẹ̀ kò nílò nílẹ̀ ń fi àmì lọ ọlọ́run ti gbàgbé ìyàwó yìí díẹ̀ òun ti ṣiṣẹ́ díẹ̀ bàbá tó bí nígbà wáyá ó ní wípé ìyàwó náà gẹ́gẹ́ bá ti mú obìnrin tí ẹ pé náà náwó kó wà àárọ̀ pàràkà ìyàwó àyíṣe sáré wò ó kí n yé ká kú ìlú fúnra wa òun ò ọmọ ń bọ́ lọ́wọ́ ni. orí àwọn ti dàgbò kọ́ ọmọ ń bọ́ lọ́wọ́ ni o ọmọ ń bọ́ lọ́wọ́ lọ́wọ́ ti jẹ́ nígbà kan. ètò ṣe ń pẹ́ kò sí sẹ́ẹ̀kì oníṣẹ́ kẹ̀kẹ́ lọ́wọ́ ilé kọ́lọ̀ yìí pé ìbẹ̀kẹ́ ló ní iṣẹ́ àbọ̀ títí tọ́ parọ́ mu. ẹ̀fẹ́tẹ̀ bá ti jẹ́ òṣìṣẹ́ ibi tí wọ́n fẹ́ òṣìṣẹ́ àbí kù kódà kó ṣe public school kan ní subhanallah láti sọ fẹ́yìn obìnrin ẹjọ́ yí ọ́ papò ẹ má rò pé ẹgbẹ́ o bàbá wa tí wọ́n ní etí àgbàlagbà ní lórí ìdòwò kọ́mọdé bá dékẹ́lẹ́ kọ́mọdé bá bu ìrókò mo ti ga tó kò lè rí ọ̀rọ̀ ńlá mẹ́rin. orí ìdílé yìí. igi yẹn padà forí sánpẹ́ ọ̀padà lílé ọ̀padà forí sánpẹ́ torí ìdí eléyìí tó ọba wá ń gbèrò kan fẹ́fẹ́ ọkùnrin ká tí bàbá tí bàbá ní pẹ̀lú àwọn ìwádìí tí mo ṣe o kò lè fẹ́ nìyí bàbá lè gbogbo ẹnu sọ̀rọ̀ fún ọtẹ́ ó ti lé àwọn tí a fi lọ́wọ́ ti kọ̀ọ̀dù jù pé o lè fẹ́ ọdún pẹ̀lú ọ̀rọ̀ ti mọ àbá rẹ lórí alẹ́lẹ́ kò wulẹ̀ ní ìdíkọ̀ ọkọ̀ ní kùmá pẹ̀lú ọ̀rọ̀ ti mọ̀ fún àbá rẹ o ẹni eré ni bàbá rẹ ó ti bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ tó sọ yẹn yẹ gbà náà ìdí ó ti bọ́ bọ́ púpọ̀ ó bọ́lẹ̀ ó bá ti bọ́ bọ́ púpọ̀ ó ti bọ́lẹ̀ ó tún gbà tó bá dé wọn náà padà ríra ẹ̀. lórí ìdí eléyìí gbogbo wa ọkùnrin tó fẹ́ fẹ́yàwó pẹ̀lú ọlọ́ mẹ́jọ jẹ́ sí wípé èpè ló fi fẹ́ ọmọbìnrin àbí ẹ̀jọ̀ máa gbé nígbèpè ó ṣe ní pé tí bàbá bá ti tún rántí báà olórí burúkú ọmọkùnrin kan ló dá ọmọ àlè lọ́nà títí mo ti ní ní pláàni kan ní pé nọ́ọ̀sì lọ́mọ náà ṣe lọ́ọ̀yà ni mo fẹ́ kọ́ ọmọ náà ṣe mẹ́díkù dọ́kítọ̀ ni ìngìníà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìwọ ni adínàgbò ògùn náà bàbá wa ń wọlé tó lórí bú ọmọkùnrin kan lọ́dọ̀ ọmọ yìí lọ́nà àwọn náà bá ti ní àbá ti ní lọ́yà nu fámìlì wa àbá ti ní lọ́kọ̀ nu fámìlì wa tí wàá jẹ́ pé wọ́n lè sùn wá ń tọ́sí kò sí tó ń pa àtẹ́kọ̀ọ́ sí ń tọ́sí ọ̀ òun ìlànà tọ́lọ̀ ń yìí ìlànà rẹ tọ́lọ̀ ń àṣẹ ní báńkì òwò ń nà. ọlọ́run ní ẹgbẹ́ àwọn obìnrin pàpàá jùlọ ní ìbámu sí àyàtà ń bá bọ̀ yìí. ń àwọn ẹrúbìnrin bọ̀ ọ̀ọ̀kanlélọ́ lè láì kòbàtẹ́rù láti lọ mú ẹrú kan kò péjẹ bẹ́rù ní kára ọgbọ̀dọ̀ gbàyọ̀dá lọ́dọ̀ àwọn olówó rẹ̀. bẹ́ẹ̀ náà ni ọmọlábí náà ààyè fẹ́ Bàbá wa fẹ́ wọn náà. Àwọn ọmọ làbí ìta fẹ́. Ká fẹ́ wọn pẹ̀lú ká san sàdá sí wọn. Ká fún wọn ní owó ẹ̀bùn fẹ́ lọ́nà tó kàdá. Ká fún wọn ní kíni owó ẹ̀bùn fẹ́ lọ́nà tó kàdá. Bàbá wa ló kẹ̀kẹ́ wọ́n ní ayé wàdìbáyé mùkúrọ̀ ó lẹ̀ lè máa wù. fẹ́ owó ẹ̀bùn fẹ́ wọn sáàmù sí máa ní. na lè ná mẹ́gbọ́n tó bá tẹ̀ yín lọ́rùn tó sì jẹ́ sí gbágbára yín pé tó sì náà lọ́rùn láàrin ara nínú ìṣẹ́yìnká ìhánà abẹ́yìn wọ́n tó abẹ́ san owó tàdá àti ìyàwó rẹ̀ wọ́n ti kàkà kù bẹ̀ sán ní pípé lẹ́yìn tí ò ní jẹ́ pọ́ fọwọ́ yẹpẹrẹ mú kó àwọn nǹkan wọ̀nyí làwọn yẹn fọwọ́ yẹpẹrẹ mú lẹ́yìn àwọn èèyàn lọ gba ọ́ọ̀lù ọkọ̀ ìyàwó nìyẹn o yóò lọ gba ọ́ọ̀lù dáa irú àwọn kálífà irú àwọn kálífà wa kì í ṣe irú àwọn irú àwọn kálífà wa kọ́ láàmà ṣèyàwó tí a máa wá lo orí fíìd ṣe kú máa rárá o a gbọ́dọ̀ lọ gba ọ́ọ̀lù ńláńlá tí kapásítì rẹ̀ tí ó níyà àwọn èèyàn tó lè gbà tí ó dẹ̀ ní àwọn oríṣiríṣi facilities nínú bẹ̀ tí wọ́n á béèrè pé lo ìjẹ́ ten million mẹ́jọ yóò lẹ́nu pé ọdún tẹ́lẹ̀ yẹn wà o bẹ́ẹ̀ ni wọ́n ti máa ní kíkọ́ ọmọ o ọdún tẹ́lẹ̀ yẹn wà o fún job èdè kò tó pé èdè ìtajà kò pé èdè kò lè pé èdè kò lè fi àrùn gbogbo bàbá ti ní kò lè pé èdè bẹ́ẹ̀ àjọ akọ́jú bẹ́ẹ̀ akájọ tó bẹ́ẹ̀ bá lórí ìtawà tàbí kẹ́yìn àwà nílẹ̀ lágbẹ̀ẹ́ síbẹ̀ láti yàgò bẹ́ẹ̀ ìyàrá ọ̀lẹ́ni gbogbo àwọn kan wọlé sílẹ̀ ẹ̀dùnrẹ́ kó dáàbò ní tẹ́ẹ̀lì gbàdó mi ti fi náà gbogbo kálukú náà àwọn tọ́wọ́ láti ká bọ́ọ̀mù ẹ̀mọ́ padà gbàdó mi ti sí ìdí ẹ̀ gbogbo ẹ̀ sí ìdí ọ̀rẹ́ kò pé èdè náà tó ti bẹ́ẹ̀ ẹ máa yẹ lẹ́sán ṣùgbọ́n gbà sí ọbẹ̀ ẹ̀sán máàlì ọ̀nà bó ṣe wú mọ́lẹ̀ wọ́n náà máa ti náwó náà àdìrà àwọn ìdáhùn àdìrà àwọn ìwé àdìrà ẹran àdìrà gbogbo ẹ̀ ìwádìí ni wọ́n lè sàdáàkì lọ mẹ́lẹ́jì mẹ́lẹ́jì ten thousand irú rẹ̀ mọ́ wọn ní wọ́n ten thousand irú wọn tó lè gba ọ́ọ̀dù ten million wọ́n wọ́n lẹ́nu kọ́ ten thousand wọ́n lá dán pàtó ẹ má ti tẹ̀sán kù bẹ́ẹ̀ ọ̀rọ̀ àbáwá ti tẹ̀sí rè é ṣùgbọ́n lábẹ́ ọ̀rọ̀ pé ọlọ́run àìsàn láti wà á gbogbo náà òwúrọ̀ fún ẹ̀mí máa lọ. ẹ fún wọn ní sàdá àti wọn lọ́nà tó gbàdá. lẹ́yìn tí ó jẹ́ àwọn tí wọ́n jẹ́ àbá zina àmì zina tí wọ́n ní àwọn tí wọ́n ẹni tí wọ́n sọ ara wọn tí wọ́n jẹ́ alábòójútó nípa ìdáwà tí wọ́n ti fún ọtí ṣe dìná. Abẹ́ríkà, ọlọ́run bá àlejò ọlá ní ẹ̀sán owó máàlú wa lọ́nà tó padà níbi ká sọ máàlú yẹn tí àbẹ̀wò kó sínú ìlànà.

abáwa ìmáàmù tọ́bárí wọ́n ní àhàdáni ìmáàná àhìndá ààyò ọ̀rẹ́ láti ra àlè yóò wá ní ààyò ọ̀rẹ́ kọ̀kọ̀ tí èsì ta ààyò ọ̀rẹ́ kọ̀kọ̀ lẹ́fẹ́ múra yín lẹ́ẹ̀ máa dọ́ọ̀rẹ́ kọ̀kọ̀ lẹ́ẹ̀ máa gbowó lọ́wọ́ ara yín ẹ̀rí ẹ má jọ ń fẹ́ yẹn ẹ má múra yín ní ọ̀rẹ́ kọ̀ọ̀kan bá wá dùn kẹ́bí àwọn náà ní àbáwá dùn abbas wọn náà alimusafihat una umm zawani alimulinat abẹ́rìndà wọn láwọn ló sì ná kí wọ́n tún máa kéde ìdìnnà wa àwọn olóṣó àwọn atẹ́wó abẹ́rìndà ẹlẹ́wọ̀n pé àwọn tó polówó ọjà ara wọn wọ́n tún léra wọn lé àwọn àdúgbò tó tún wọn léra wọn sí fáwọn èèyàn lọ́wọ́ àwọn tó tún polówó ara wọn lórí íńtánẹ́ẹ̀tì náà àbí ẹ máa ní wọn lórí ìfúnfún káàkiri tí wọn náà bá lè dùn kíkì lórí wọn ìwọ náà wọ ọdún wọn máa tẹ̀sí àwọn ará wọn sí ọ. torí ìdí eléyìí ọlọ́run àlejò láti wá ń lọ. نعم أمر الضحاك صعب لتفسيرني هكذا أبوى الحسن البصري يوم سوى أبوى عبد الله بن مسعود níbi tẹ̀síìr lọ àwọn tàbí ẹ̀yìn náà ní àbáwá hasan albasori náà àwọn ní àtàbáwá dohad lọ àwọn tàbí ẹ̀yìn náà làwọn náà wọ́n ní wàlá mùsẹ́kìdá àfàdání wọ́n ní dáàtì lẹ́kọ̀ọ́lì ìwáhì àlùmọ́kì rọ̀bìyì ẹ̀rí. Sọ pé yóò ní ààyò ọ̀rẹ́ kọ̀ọ̀kọ̀. obìnrin yóò di ọkùnrin yẹn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ayò rẹ̀ kọ̀kọ̀ tí wọ́n máa dọ́ọ̀rẹ́ kọ̀kọ̀ sì wọ́n ní andarika ọlọ́wọ́ bá àlejò ọlá ó kọ̀ fún ni bẹ́ẹ̀ kí ló kọ̀ fún wọ́n fi parí yunifásitì wọ́n padà tún wẹ́ẹ̀dì ara wọn. what kind of this wedding? yẹ̀yẹ́ wedding. nínú sẹ̀yà sáàmù lásán yẹ̀yẹ́ wedding irú ẹ̀. nígbà tó wá ní pé ẹ̀sìn fẹ́ra yín pọ̀ lọ́jọ́ pípẹ́ ẹ̀sìn àti wá fẹ́ra yín sílé nínú plan tó bá wọ. táwọn náà kọ́ ẹ̀ ń dé ní ọ̀yẹ́kọ́ màdúró ẹ̀ wò. ọlọ́run bàdé kọ́lá wá ní. فإذا أوصل بين أبيت فإذا أوصل بين عليك بما فعليه الجليس على أسمع على المرسلات من الأحسان ọlọ́ọ̀bá bá lè fi ọlá ó tún fi ìdí òfin ní àwọn òfin rẹ̀ múlẹ̀ níbi ó ní. àríyá ó ń ṣe tí obìnrin tí àwọn obìnrin tí wọ́n bá ti wá di ẹni tó jẹ́ abilékọ ẹ̀rí òfin náà ayé ẹ̀zàwájúná ọ̀tọ́rọ́nà mọ̀mọ́nà ẹ́ẹ̀tẹ̀lẹ̀ fúrúùs nínú àwọn ọ̀tẹ̀lẹ̀ azuwan abẹ́rẹ́dọ́. àbá àtọ́bá ní àwọn ni wọ́n sọ yẹn wọ́n ní tí wọ́n bá ti wá lọ́kọ wọ́n ti di èèwọ̀ abẹ́ wọ́n ti di èèwọ̀ nìyẹn fún àwọn ọkùnrin míì lákòókò ọkùnrin ní òtún fẹ́ wọn wọ́n ti di èèwọ̀ nìyẹn wọ́n ti wá ní báyìí lá ohun ti nà obìnrin tó bá ti wá lọ́kọ tó bá wá lọ ṣe sì ná. Bàálẹ̀ ìrìnàmí kò máa ń lọ́sọ̀rọ̀ náà. Bọ́ọ̀lù nígbà tí wọ́n ọ̀rọ̀ àwọn ẹrú ní sábọ̀, ó ta bá rí ẹrúbìnrin tó ti lọ́kọ, tó ti jẹ́ pé ti fẹ́ ẹnìkan ti sọ níyàwó, àbí ká sọ wípé ó ti wà lábẹ́ ẹnìkan tó wá lọ sí ìná. Wọ́n ní tí ó máa jẹ́ ìk ìyá rẹ̀ òun náà ní ìlàjì eléyìí tó bá jẹ́ tọmọlábí nínú ìyà wọ́n lórí eléyìí àwọn àbá ṣàtótónu ọ̀rọ̀ lórí ẹ̀ pàápàá jùlọ lórí ẹlmà àyíká òfin náà àbá wa dúró kẹfì wọ́n ní kíka rẹ̀ lọ́dọ̀ àwọn àbá ọ̀nà méjì ni wọ́n gbàgbà wọ́n kà á àwọn kan ká pẹ̀lú bá ṣe káyè pé òfin náà. àwọn kan sì kà á pẹ̀lú àkọ́nà ìyẹn fi pápí ansa wa god ìyẹn ni pé táwọn obìnrin yẹn tí wọ́n bá ti sọ abẹ́ wọn ni pé tí wọ́n ti wà ní abẹ́ ọkùnrin kan Àwọn àìsàn àti ìrìnàjò wà ó ti lẹ̀ jẹ́ pé afáwa ẹgbẹ́ kẹfí àtàwọn afá onímọ̀ tẹ̀síìrì mí náà wọ́n jẹ́ pé wáyé pé tó bá wá pẹ̀lú dómà ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí fatia ṣùgbọ́n ìkíní kejì náà méjèèjì náà ń bẹ lábẹ́ wípé wọ́n ti dèwọ̀ nìyẹn òun lọ̀rọ̀ tí wọ́n wá mú wáyé pé òfin tàbí tó máa ń tà àmọ́rọ́dù ú àtẹ̀síwì ìyẹn ni wípé tí wọ́n bá ti ṣe kéde tí wọ́n bá ti ṣe tí wọ́n bá ti ṣe ti ẹni tí ó lọ́kọ àbí wọ́n ti wà lábẹ́ ọkùnrin kan. wọ́n láwọn sẹ́ka pẹ̀lú bájíà wọ́n ní fàmọ́rọ́dù ú ẹ̀rí fàmọ́rọ́dù ú àlìsílám ìyẹn ni pé àsọ́nà níbẹ̀ yẹn náà wọ́n ti kúrò nípò ẹni tá a fẹ́ nípa ẹ̀rù lórí tí wọ́n ṣe kéde wọ́n ti dáàbò bo ara wọn náà nìyẹn wọ́n ti wà lábẹ́ ààbò ìjẹ́ mùsùlùmí wọn yẹn náà ṣe kéde o ti sọ wọ́n di ìwà lábẹ́ ààbò ni wọ́n fi sọ fún wa yìí pé. Bàbá wa ti kẹ̀lé wọ́n ní ọ̀rọ̀ tó wá lábọ̀dọ̀ àbáwá láti fún àbítọ́lì wọ́n ní kọ́lá fún máa ń sọmọ́ máa wà ní wọ́n sọ́nà wọ́n lálẹ́ ìsọ̀ fún ayé pé fàyídá òun sí nà ayé ìsọ́nù á ìsìláàmù á wà àmáàbì á abẹ́rẹ́ èyí sọ́ọ̀nù rẹ̀ nígbà yẹn tó ní kò sí nà yẹn èyí sọ́ọ̀nù ẹ̀ ìyẹn ni wípé tóbi dáàbòbò rẹ̀ níbi kí ẹlòmíràn orúkọ níyàwó àbíkẹ́lòmíràn orúkọ ní ìlú ẹrú ni mo lẹ́tọ̀ọ́ sí òun náà ni pé ọkà ìsìláàmù. Àkọ́lá ni mo rọ́ sí àwùnà. Àbá àti kẹ̀sí wá ní sẹ́pà lé òfin bí náà ni àtẹ̀sù yìí. Abẹ́ǹta. Wọ́n ní sẹ́pà lérò bẹ̀ náà nìyẹn pé ó ti di ẹni tó ní ọmọ ó ti wà lábẹ́ ọkùnrin kan. Ilẹ̀ ìkíní ìkejì lábẹ́ ikọ́ lọ́wọ́ kẹ́lẹ́ lọ́wọ́ kẹ́lẹ́ orí lòókù gẹ́gẹ́ bí pé òun lẹ́tọ̀ọ́ sí òun ni tí Islam ń sọ fún wa yẹn bó tilẹ̀ gẹ́gẹ́ bàbá wa ẹgbẹ́ kìlì wọn ni ẹlẹ́m ọlọ́run lọ́ba tó ní a sọ wípé nǹkan tó lọ́ba àlejò ọlágbà lérò rè àmọ́ nǹkan táwọn àbò oúnjẹ sì ti sọ nípa rẹ̀ òun àmọ́ sá ọ̀hún wọ́n náà ní torí pé òun ló bá ọ̀rọ̀ mu pàápàá jùlọ pẹ̀lú àyà tá a ti bẹ̀rẹ̀ pé wàá máa ń fi ní kó tọ́wó láyé. ẹni tí ò bá lágbára láti ọmọ kó wípé ìyẹn ni ojú wọn ń sọ wípé ẹ̀rí náà bá ti wá dégẹ́lẹ̀ tó bá ti lọ kọ́ ńgbà náà òun náà ti ààrẹ lọ́dọ̀ nìyẹn. bá ṣe sìnà wọ́n ní ẹ fún wọn ní ìjìyà ìlàjì máa fún ẹni tí ó jẹ́ ọmọlábí ìlàjì tó jẹ́ ọmọlábí ni wọ́n jẹ́ níbi nítorí àsìkò wa káṣe ní sọ́mrì ìlàjì tó jẹ́ ọmọlábí ọ̀nà méjì ló pín sí wọ́n tó wá jẹ́ ẹni tí ò tí lọ́kọ àti mọ̀ yí á fún ní àádọ́ta wọn alẹ́ tó ti lọ́kọ̀ ńkọ́ wọn ní ìsálàbà ìdàmà bìdáàrí ẹnu àwọn àbá òkò lórí kíni oúnjẹ ìjìyà tiẹ̀. àánú àbá kan gbé lórí wípé ìjìyà tiẹ̀ kò ní jìyà kankan kọ́ bá ti lọ́mọ. àgbà tí wọ́n sọ wípé á lo òmùmù ti obìnrin tí ò sí ìlọ́mọ fún náà ni torí pé àyà sáwà wípé lẹ́sù ìlàjì sábà jẹ ọmọ ìlàjì níyà náà láti jẹun abẹ́rẹ́dà. ẹgbẹ́ ọ̀rọ̀ kan wá wá látọ̀dọ̀ àbáwá nínú tírà àbáwá Imam Muslim látọ̀dọ̀ àbáwá àlì tọ́lọ̀ bá ẹnu tí wọn bá bá ẹnu kẹ̀sí ìdíbẹ̀ ti sáńkọ̀ àdìsí náà wá. wọ́n ní anáwó rọ́bì ọlọ́ ẹni ọ̀sọ̀bá ọba àwọn èèyàn sọ̀rọ̀ ọkọ̀rọ̀ ní ayọ́ náà mo pè yín yàn àfihàn ala àrẹ̀kọ́ ìkúnmọ̀lẹ̀ hajj ẹ máa ṣe àtù ẹ máa ṣe àtù sìnà fáwọn ẹni tó bá ṣe sìnà o. من أحسن منهم ومن لم يحسن ẹni tí ó ti ní gẹ́gẹ́ bí kẹ́lìmọ̀ àṣọ nìkan pẹ́ni tó bá ti fẹ́ àwọn tó bá ti lọ́kọ nínú wọn ni àbẹ́ tó ti lọ́kọ. àyìnà amaka wọn torí pé ẹrúbìnrin kan Rasulullahi sallallahu alaihi wasallam dáná bíi dé dáná wọn lẹ́rúbìnrin yìí ṣe dìnnà wọn ni pàmò wọn ni àní òjà ìdíjà à àmẹ́bí wa pàmí láti ṣe nà ń bí dálà ìjọ́nà lọ. òye àyíjà ìyá àbí ìsàtú àdìsí nípa mo ní mo wá rí pé obìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ń ṣe ẹ̀jẹ̀ bímọ lọ́wọ́ kàkàtìtù mọ̀ wá ń bẹ̀rù ẹ̀yà látù ká àgbọ̀tún là á kọ́mọ̀ lọ́jọ́ pípẹ́ nínú àti náà yọ̀ pa kọ́mọ̀ àdúgbò ni mo pa abẹ́rẹ́ ìgbà. فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم ثم قال صفا النبي فقال ولا نجي وافر في أحسنت wá ṣe sùúrù sílẹ̀ àtàtù máa ṣe. wọ́n ní ta kẹ́lìmọ̀ yẹn lápá máa ń lò ìtumọ̀ rẹ̀ ni pé tòmátì lẹ̀ àlìyìn ayé kọ́ọ́rọ́ bá lè burúkú títí ìdókábọ́sẹ̀ rẹ̀ níbi ẹ̀jẹ̀ ní fáàbì tó ń ṣe lọ́wọ́ tí ó fi ṣe kẹ́lẹ́ o tí ó fi di pé yóò dé. àwọn akọ̀yẹ́ pẹ̀lú eléyìí gan pẹ̀lú kẹ́lìmọ̀ àtàtù máa ṣe tààrẹ́ máa ṣe yèdèkì lórí ẹ̀ wọ́n ní ká lọ wọ ẹ̀bà wá ọ̀rọ̀ mí náà tọ́ wá látọ̀dọ̀ àfáwa ìparí ọ̀rọ̀ yẹn wá rọ̀lẹ́ pé àtàtà nǹkan ti hù á ní ádámù abẹ́rẹ́ dà ìyẹn ni wípé tí ẹ̀jẹ̀ tó ń ṣe lọ́wọ́ tí ń dà lára rẹ̀ yẹn ó fi ṣe kílẹ̀ ẹ̀jẹ̀ wo fi dá ẹ̀jẹ̀ yẹn bá ti dá ẹ̀nà ẹlẹ́gbàǹgbà náà eléyìí ni tí àwọn tí wọ́n sọ wípé àdìsí yẹn wá lódìdí ó sì ṣàlàyé ẹ̀ wípé yálà ó ṣe abilékọ o àbí ọ̀jẹ̀ abilékọ èyí tá a bá wa nínú kẹfí táwọn wa fi parí ọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní ìtumọ̀ aláìmọ̀tò náà ti nínú dáadáa ìlàjì láti jẹ ọmọ eh, ẹrúbìnrin láti jẹ níyà ìlàjì tó bá fi jọ ọmọ alábí níyà ni wọ́n ní eléyìí yẹ̀dọ́lọ̀ àlá ànàlùmọ́rọ̀ nínú àdáà wọ́n ní ń tọ́ka lórí wípé. ìtẹ́gbà lérò bí ìyá àlẹ́bí yúmkínú tẹ̀sílẹ́ẹ̀fù èyí tó bá rọrùn láti dá méjì náà ni o èyí ló rọrùn láti n'a méjì èyí ló rọrùn láti dá méjì náà wà wà àlìsílì òun náà ní kánáyà ṣùgbọ́n yàn mọ́lẹ̀ kánlẹ̀ ló kó pa kó láti fẹ́ dá méjì lọ́sọ̀ pé láàárọ̀ kìí ṣe kálẹ̀ ló kó àlẹ̀ ilé ìyọ̀rọ̀ a wa kẹfẹ́ lábala lórí ọ̀rọ̀ wọn ìyẹn náà sórí àwọn míì náà tó padà tó jáde nínú ọ̀rọ̀ tí wọ́n lọ mọ́ ẹ̀rí ẹ̀wà nínú sọ̀rọ̀ ìbùkọ́rí àti àwọn tí àmì náà ṣùgbọ́n ti gbogbo ẹ̀ lọ ọ̀rọ̀ ọba àlejò ọlá sọ fún wa wípé ní. tí wọ́n bá ṣe jìnnà ìlàjì láti jẹ́ ọmọlábí níyà láti jẹ wọ́n níyà ẹ̀rí pé níbi obìnrin náà ni abẹ́ẹ̀kọ́ àwọn àbá wa ti tìyá sí ẹ̀ pé kó sọkùnrin náà ìlàjì tá bá ti jẹ obìnrin níyà yẹn láti jẹ ọkùnrin náà níyà. wọ́n ní eléyìí yóò máa jẹ́ ẹ̀tọ́ láti fẹ́ láti fẹ́ ẹrú àbá inú kẹ̀sí wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ̀ ọba eh, rẹ̀ tọ́lá sọ bí ayé ìnàmá yorùbá wù ní ká orí ìmá ìṣòro tí mùtàkọ́ dínà pẹ̀lú àwọn sáàtù tá a sọ síwájú pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tá sọ síwájú yìí lìmánì kọ́ bá lánàá fi àlùkù fi síra ẹni tí wọ́n bá àkó ọmọ kò sínú ìná ẹ̀rí dáálíkà lìmánì kan sí àlàánẹ́ta ní kún ẹni tí wọ́n bẹ̀rù fún ọmọ kò sínú ìná àlàánẹ́ta hùn àzírà abáwa ìlú ìjọba rí wọ́n ní àlẹ́ anẹ́ta ó tún lè túmọ̀ àdọ́rà ìdí wàbádà nìyí wọ́n torí pé ilẹ̀ àná asílẹ̀ àlẹ́ anẹ́ta àdùn torí pé ìpìlẹ̀ anẹ́ta yẹn wọ́n ní ìnira rí ìnira ní kíni o ìnira ní ìpìlẹ̀ rẹ̀ kẹ́lìmọ̀ anẹ́ta àpàjùmọ̀ ní ìsìnà ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ nínú ìtumọ̀ ní kíni o lò náà ní àdùn ìnira òun ní jẹ́bẹ̀. Orí ìdí eléyìí, náà bà ní tọ́lá wá sọ fún wa yí pé ẹni tí wọ́n ń payà sí náà. وأن تسبحوا خير لكم ẹ wọ náà ìmọ̀nà wá lélẹ̀ ọ̀nà wá ní kẹ́ẹ̀sì ṣe sùúrù kẹ́ẹ̀fọ́ màlábí kẹ́ẹ̀ má bẹ̀rù abẹ́rù gan-an. kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ fẹ́ ọmọ alábí kẹ́ ẹ má bẹ̀rù òun ló lóore jù fún yín. ẹ̀wọ́n lọ́wọ́ fi tún para iná ńlá kànáà fún rọrọ hìmà. ó ń sọ ń bí mi náà yí pé wà lọ́wọ́ fún ọlọ́run náà ọba ọba aláforíṣì lòun tóun tó máa ń jẹ́ ni abẹ̀rẹ̀ ọba àlá kọlọ́n kó foríṣì àwa náà kó sì tó kẹwa áyà kàyí náà látún níyàn nàná lẹ́nu tó fún wa ní àwọn kókó tó pọ̀ nínú kókó olú ẹ̀ ní wípé ó ká ojúṣe nìyàwó èyí fọwọ́ mú máa ń fi iṣẹ́ àfúnni èyí kan ọmọ. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́yìn ọkàn ìsàlẹ̀ bá rẹ̀ ní baálé ilé ni torí kò sí àkàlẹ̀ kù ọ̀nà olómìnilẹ̀ ọkàn ìpàdé ọkàn bu ọmọ ọlọ́mọ kan gẹ́gẹ́ bó jẹ́ sí pé obìnrin náà máa ń mo fẹ́ di ìyàwó mo fẹ́ di ìyá ṣùgbọ́n mú obìnrin nínú ilé nínú à èyàn máa ń tìjú àkálẹ̀ ni èyàn máa ń tìjú àkálẹ̀ fóun fẹ́ di baálé ilé èyàn máa ń tìjú àkálẹ̀ fóun fẹ́ di ìyàwó ni. bákan náà ó wá àyè pé ojúṣe bẹ́ẹ̀ o ẹjọ́ wa lágbára ojúṣe yìí kọ́ lọ́ọ́ bẹ́ẹ̀ wú. abẹ́rẹ́ ìgbà bákan náà nínú ẹ̀ látó ń gbọ́yé ìpèlú bàbá sì fẹ́ obìnrin àá máa fẹ́ pẹ̀lú ìyọ̀dà àwọn tó ti bí o àbísàlẹ̀ fún abúlọ́pọ̀lọpọ̀ fẹ́mílì ní ìlú ìlú tí ó ti ké kọ́kọ́ rẹ̀ ó lájú láyé òun lọ́nà jẹ́ kàfẹ́ra wọn. wọ́n á nínú bàbá òdò tí bàbá òdò wà lòdì ẹ̀lú tiẹ̀ náà lẹ́dọ̀ ọmọ tí wọ́n náà ti ní mẹ́rin lórí ẹ̀kẹ́ nìkan kan tó dìnà dìnà ó bẹ̀ wọ́n lóyún bẹ́ẹ̀ jẹ́ just like that. wọ́n náà ti bímọ báyìí wọ́n náà ti bímọ owó bẹ́ẹ̀ ọ̀kan ní jẹ́ káyọ ọmọ ọba àwọn ọmọ òdìtò ẹni ẹ̀sìn òye wọ́n káyọ ọmọ ti àbóṣe wù nígbà tí wọ́n mọ̀ pé ẹni ẹ̀fẹ́ra yóò tí wọ́n fẹ́ fẹ́ra yóò ọ̀sìnṣẹ́ bá lóyún tí wọ́n fẹ́ fẹ́ra yìí bàbá kẹ̀lẹ́ náà lọ bọ ọmọ lọ́dọ̀ rẹ̀ báwọn yìí yóò sì mọ̀ fẹ́ fẹ́ra ẹ bá lóyún tí wọ́n fẹ́ fẹ́ra yìí abẹ́rẹ́ ẹ fi hàn pé ẹ̀sì ti jẹ́ nìyẹn má òun nìyẹn torí ìyẹn lẹ́yìn bákan náà nípa ibi áyà pẹ̀lú àwọn tá a ti ń ká bọ̀ wọ́n ti ká mọ̀ pé kéèyàn ṣe sùúrù kéèyàn owó ìyàwó fẹ́ ọ̀fẹ́ ọmọ kọ́ òyàwó fẹ́ farabalẹ̀ kọ́ mẹ́jẹ tó sọ ọ́kà máa lọ làmẹ́ǹtì nígbà tí a padà ah, sùúrù mi ni o ọlọ́run á ń ìrẹ́ ẹ ìrẹ́ ìyàwó ní o ọ̀rọ̀ tí ń bá bọ̀ lọ́rọ̀ ẹ ẹ fẹ́ rù torí pé kẹ́ni ọlọ́mọdé fẹ́ rù. torí pé ẹrú yẹn náà tọ́ ọ bá fẹ́ ẹrú tó fẹ́ èyí pé ọmọ rẹ náà ń fẹ́ láti ẹrú náà nìyẹn pé wọ́n wà nípa àti pé ìyá rẹ̀ ẹrú ni ẹ̀rẹ́ ìyá rẹ̀ ẹrú ló bì ẹrú ìyá rẹ̀ wọ́n lọ fà á ọ̀rá púpọ̀ yẹn wọ́n mọ̀ jọmọ dáadáa láyé o kò sí púpọ̀ wọ́n mọ̀ jọ yẹn ńlá láyé o ṣùgbọ́n nǹkan yẹn gẹ́gẹ́ bá ti mọ̀ yẹn pé nǹkan ìjọmọlúwàbí personality yẹn ìṣẹ̀kan ni lọ́tọ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ wa ẹgbẹ́ bó ṣe ní náà nìyẹn kò yé sẹ́sẹ̀ o ṣùgbọ́n ọlọ́wọ́ bá àlejò ọlá kan fún wa mẹ́rin lábala ilé yìí ẹ̀bẹ̀ náà bá àlejò ọlá kọ́nà òkú tó alẹ́ nítorí àfẹ́ ìṣẹ̀lẹ̀ ayàtọ̀ ìṣẹ̀ àmà ṣẹlẹ̀ àbúrò yàrá àbúrò ẹ̀ẹ́n pẹ̀lú gbọ́dọ̀ a kò mọ̀ tẹ̀síwájú lọ́la kọ́nà òkú tó ká bí àti ohun àdínú bàlá àtẹ̀kẹ́sàlù wọn wà á ń tó ìlàrọ̀ bí kún torí jàwọ́n wà á ń tó ìlàrọ̀ bí kún tó kẹlẹ̀ bù wọn. àti ohun àdínú bàlá àtẹ̀kẹ́sàlù wọn àti ohun àdínú bàlá àtẹ̀kẹ́sàlù wọn wà á ń tó ìlàrọ̀ bí kún torí jàwọ́n wà á ń tó ìlàrọ̀. Ẹ̀tẹ̀lé tolúwa ẹ máa sàbò sí. Ẹ̀tẹ̀lé tolúwa ẹ máa sòrò kúnra. Orílẹ̀ ọ̀dọ́ lọ́wọ́ la ó máa dá sí. Orílẹ̀ ọ̀dọ́ lọ́wọ́ lẹ ó máa bọ̀ sí. Ẹ̀tẹ̀lé tolúwa ẹ máa sàbò sí. الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته